ọlọ́pàá ṣẹlẹ̀ a ní ẹjọ́ aláwọ̀. ẹ kámẹ́rà court court. sábà kọ́tà ìlọ bàjẹ́. ló ah. máa ń ṣe mo ti máa ń sọ fún ọ máa ṣe bí kò jù bẹ́ẹ̀ lọ́jọ́ tí bá mú yẹn lásán wàá wò pé ni mo bẹ̀ sí ni kí ló ń ṣe. ọ̀gbẹ́ni farabalẹ̀ kí ló ń ṣe. ṣọgbẹ́ jọ mi ni kí ló dẹ̀ ń ṣe ọ̀dẹ̀ ń jábọ̀ dẹ̀ ṣe falafalọ̀ kí ló ń ṣe ẹṣẹ́ mi yá ẹ̀gbọ́n ni ìwà àtàwọn òwò láti bo síbo máa ó tó máa máa pààyà fún mi èmi à ṣé o rò pé mo fọ́ fún ẹni wá mi ìfẹ́ o bí ọwọ́ wèrè wo ni. ẹ tó jàre o tó àti ìwọ ṣẹṣẹ dé ṣẹṣẹ dé o tún wá mọ̀rọ̀ ṣe fún ẹ ṣé bí Fúnkẹ́ Akíndélé ṣe ń ṣe nìyẹn tó fi di star ẹ mo lọ sọ fún ẹ mo ní èmi nìkan tí mo lè sọ ẹ́ di star ní kò sẹ́lẹ̀bọ̀dì tó lè sọ ẹ́ di star ẹ ṣẹṣẹ dé ló tún wá bó ṣe kí fún ẹyẹ wá gbà lẹ́nu ẹ̀ pé èmi àbí kò. ó yá gẹ́gẹ́ mi àti ẹ jẹ́ká jọ wá pò fúnra wa báyìí ó yá ìwọ kí fún mi kémi kí fún ẹ. ó yá kí ló máa ń ṣe ẹ mo ti máa ń sọ fún ẹ wàá bá ṣe àpòjù báyìí lọ tó ti bá mú ìyá ẹ lásán tí bá mú ìyá ẹ ọlọ́run wà wá sáré. ó tó jàre kó gbẹnusọ ọ̀hún ẹ ọyọ èmi èmi ìdààmú Òṣogbo ìwọ dẹ̀ pé ẹ̀ ń dààmú ìdààmú lọ́rin àbí kò àbí wọ tí bá gún ẹ máa gbẹ ẹ máa gbẹ ẹ. ọgbẹ́ni rẹ kí ló ṣe lẹ́yìn wọ́n gbé òǹbọ̀ òǹbọ̀ òǹbọ̀ ṣọ́ọ̀tù báyìí lọ ni kí ló ṣe lẹ́yìn wọ́n yàrá ìjà ilẹ̀ mi jẹ́ sí tèmi ìdààmú lọ́rin ló pọ̀ ló pọ̀ kí ló ṣe lẹ́yìn bẹ́ẹ̀ eh, kí ló eh, eh, ṣe. bóyá kò ṣe ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ nìyẹn ìdààmú bóyá kò ṣe ṣe rìhásà gẹ́gẹ́ lọ ṣe ṣe yẹn yẹ́s wo kọ́ọ̀tì yàrá kámẹ́rà kọ́ọ̀tì. tálẹ́ ní kẹ́kọ̀ọ́ táwọn bá ń ṣe rìhásà mi báyìí náà bá ń ṣe down come down. ọ̀gá mi sọ̀rọ̀ ní kíkẹ́ ẹ̀dá kó bá ń sọ ìyá àzá mi lóko kí ló ṣe. àbí ìyá àzá la wà. ọ̀gá mi bá ń sọ ìyá àzá mi lóko. ṣé etí inú ọmọ mo wá rí torí ẹ̀ náà. ọ̀gá la wà. ẹ kámẹ́rà kọ́ọ̀tù kọ́ọ̀tù. ọba ah èmi